الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله باب إكرام أهل بيت رسول الله صلى الله عليه وآله وسلم وبيان فضلهم قال الله تعالى إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا أفضل نترى بيت الله nípa ṣíṣe àpọ́nlé àwọn لي ilé ànábì wa صلى الله عليه وآله وسلم sallam àti àlàyé irú ọlá tí ń bẹ fún wa. tó dájú náà ní pé ẹni àpọ́nlé ńlá ní gbogbo àwọn ẹni tó lọ́n bábá ṣe ní ara ilé ànábì sallallahu alayhi wa sallam ó ń bẹ fún wa àwọn ará ilé ànábì wọn dàbí ará ilé àwọn míì. wọ́n ní ẹ̀tọ́ lórí wa ilé ìtọ́jú ọ̀ràn ẹ̀ lórí wa pé ká pé fún wa ọlọ́run ẹlẹ́dàá wa ó ń ṣe àfihàn ọlá àjùlọ àti àpọ́nlé tí ń bẹ fáwọn ará ilé ànábì ó ní innama yuridu Allahu. ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا يسن ككم ونال الله بلداوة ló fẹ́ ṣe ló gbà lérò láti ṣe ẹ̀yìn ara ilé ànábì sallallahu alaihi wasallam bí ìbá ṣe pé wọ́n fẹ́ gbọ́n ẹ̀sẹ̀ nù kúrò fún yín. àwọn àṣìṣe yín wọ́n fẹ́ fọ́nù kó fún yín ẹ̀yin tẹ́ lé anabi sallallahu alayhi wa pẹ̀lú àwọn òfin eléyìí tó ṣe kalẹ̀ àwọn àlànà eléyìí tó gbé kalẹ̀ kókó ntí ọlọ́run ọba wa tó gbà lérò ni àti ṣe kọfọ nǹkan ẹ má ní mímá gidi eléyìí jẹ́ ọlá ńlá tó náà ń ṣe fún wa yàtọ̀ sáwọn mi àjùlọ tó ga tó náà bá ṣe fún wa yàtọ̀ sí àwọn mi ọlọ́ọ̀lẹ́dàá tún ní wa man yu'azzim sha'a'ir Allah fa innaha min taqwal qulub ẹnikẹ́ni tó máa ń ṣe àgbéga àwọn nǹkan tó jẹ́ àmì ẹ̀sìn àwọn àmì tọ́lọ́ ẹlẹ́dàá wa fi lélẹ̀ fún ẹ̀sìn ẹnìkan ò ní máa ṣe àgbéga rẹ̀ ẹ̀yà àfàwọn ẹni tó bá ní ìpáyọ̀ ọlọ́run nínú àwọn kan wọn. kí ló dé tí alimami Nawawi tó fi múra àyà ìwà bí náà ní láti ṣàlàyé fún wa pé àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam àwọn ará ilé ànábì sallallahu alaihi wa sallam láwọn ẹni tó jẹ́ mọ̀lẹ́bí àti ará tá à ń pè lára ilé rẹ̀ ara àwọn nǹkan kan ni tó jẹ́ àmì ilé ìtọ́lọ̀ ẹlẹ́dàá fi lélẹ̀ tá a fi máa dá ẹ̀sìn ìsìláàmù mà fáwọn èèyàn ànábì wa a gbọ́dọ̀ wọn ẹni tí bá ti ń ṣàpọ́nlé wọn ẹni tí ń gbé wọn sípò tó dáa tó yẹ wọn àmì ni lórí pọ́nítàn níbẹ̀rù ọlọ́ọ̀ eléyìí túmọ̀ sí pé kò sí tàbí ṣùgbọ́n kò sí bẹ́ẹ̀ nìkan ṣe máa jánu fánu sọ pé mo fẹ́ràn ànábì sallallahu alaihi wasallam tó àjẹpọ̀ kórìíra àwọn ará ilé rẹ̀ ọ̀lọ́ fẹ́ràn ànábì sallallahu alaihi wasallam ń sọ̀rọ̀ àwọn ará ilé rẹ̀ láì dáa. òun fi aburú ti sin wọn lọ́dọ̀ bó ló ti wá fẹ́ràn ànábì o wọn fẹ́ràn ànábì rárá rárá torí ẹ̀ ìgbà tí ọ̀kan nínú àwọn aráalé ànábì sallallahu alaihi wasallam tó fẹjọ́ sùn ànábì pípé àwọn èèyàn láàrin ara wọn aṣàkíyèsí pé wọ́n máa ṣe dáadáa síra wọn wọ́n sì máa yọ̀ mọ́ra wọn ṣùgbọ́n ńgbà tí wọ́n bá ti pàdé àwa tá a jára ilé ànábì sallallahu alaihi wasallam ojú púpọ̀ nínú wọn máa kọ́lé lọ́wọ́ ojú wọn ò ní rẹ́rìn rárá wọn fàjùrò ó dìjú magbárí. sọ ànábì sallallahu alaihi wasallam ọ̀rọ̀ yìí bá lọ́kàn jẹ́ wá dìde láàrin àwọn èèyàn ń bá wọn sọ̀rọ̀ wọ́n á fi irú ewu eléyìí ti ń bẹ lórí gbogbo ẹni tí ọba jẹ́ ike kọ̀ máa ṣe dáadáa sáwọn ará ilé ànábì sallallahu alaihi wasallam àti irú àkóbá kan tó lè kóbá ìmánì rẹ̀. àwa tí a kpóròǹtù kan à ń kọ́ kéwú lọ́dọ̀ ẹnìkan ó ń jájú mọ́ ọmọ rẹ̀ à ń kọ́ ọmọ rẹ̀ ń kò ń lẹ́ńdì àdájú pé ọkọ̀kọ̀ ti kọ́ kí ó tẹ́ná ẹlẹ́ẹ̀kejì bá sì tẹ̀ wá fàtẹ̀tẹ̀ dì ẹni tí wọ́n ń sàǹfààní lọ́dọ̀ rẹ̀ àwọn kí ńgbà tó ń nà ọmọ rẹ̀ gbà tó ń jájú ma àwọn kí lọ́nà kan àbọ̀nà mi ò ń ga lọ́nà ò ń ga lọ́ ń jájú ma nítorí ìwọ òsè tí ó dùnnú tí ó bà lọ́kàn jẹ́ lòsè. wọ́n sì fẹ́ kó wọn pàdé rẹ sẹ̀sẹ̀ kó máa tuju ká ọ wọ́n sì ń bà lọ́kàn jẹ́ kátó wá pa nàbí lọ́nlọ́ torí ẹ̀ ló fà á ló fi jẹ́ pé ìgbà tí Ali ibn Abi tó fi ọmọ anabi wa Muhammad sallallahu Fatima anabi ní láti sọ fún pé ọmọ mi yìí. tí ọba ti bá lọ́kàn jẹ́ yọ bá mi lọ́kàn jẹ́ o torí rẹ̀ mọ̀ rọ̀ ọ́ pé kọ́ ọmọ fẹ́ ìyàwó mi lè mọ̀ rọ̀ ọ́ pé kọ́ ọmọ fẹ́ ìyàwó mi lè ẹ̀tọ́ ọkùnrin ni kọ́ fẹ́ ìyàwó láti má fẹ́ ju iye tọ́lọ̀ ní kọ́ fẹ́ lọ òṣùgbọ́n ànábì ń pàrọwà fún ọkọ ọmọ tiẹ̀ ní ìsìnkú mọ̀ rọ̀ ọ́ má fẹ́ ìyàwó mi lè torí wọn tí ọba ti nílá yóò ní mi là torí ẹni àlè yìí ibn Abi Talib radiyallahu anhu anábì òsèlè wọ̀ fún ọ pé kò fẹ́yàwó fẹ́yàwó mọ̀nà kí ló dé àmọ́ mọ́tò tí ó ní ọmọ tèmi lánì àlẹ́ ìfẹ́yàwó mi ó tún fẹ́yàwó mi ṣùgbọ́n kò sí nǹkan kan tó jọ bẹ́ẹ̀ àfi lẹ́yìn ìgbà tí Fatima kú torí pé kó o ọba anabi sallallahu alaihi wasallam lọ́kànjẹ́ ó léwu innal ladhina yu'dhuna Allaha لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا dájúdájú gbogbo àwọn tí wọn kó ìnira bọlọ àti ìránṣẹ́ rẹ̀ Ọlọ́run lànà wọn láyé àti lọ́run ìyà tí tẹni tí tẹ́ńbẹ́lú ẹni yẹpẹrẹ ẹni yóò sì jẹ tiwọn ilé ìmú àmọ́ ìpè ká ṣọ́ ara wa gidigidi. Gidi a gbọ́dọ̀ ṣàìdá ìnínilára ìfúnlẹ̀ mọ́ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fẹ́nìkẹ́ni nínú àwọn ará ilé ànábì Muhammad sallallahu alayhi wa sallam. ìgbà wa tó wá níbí wọn ló wá látọ̀dọ̀ Yazid ibn Habban ó ní intalaqtu ana wa Husayn ibn Sabra Yazid ibn Habban. wọ́n ní mo gbéra èmi àti Husayn ọmọ asábọ̀rọ̀ wà Amr ibn Muslim àti Amr ọmọ Muslim ìlà Zayd ibn Arqam agbéra ọdọọdọ Zayd ibn Arqam radiyallahu anhum ọlọ́nkóyanu sí wọn. فلما جلسنا إليه قال له حسين بعد ذلك جلس حسين فإن جاء حسين بن صبرة تاجọ lọ ọ sọ fún زيد بن أرقم تنجى صعبي لقد لقيت يا زيد خيرا كثيرا تدعجني بقول لا تسلى الشعري وزيد àpẹẹrẹ àwọn orin náà ni pé rọ ẹyìtà rọṣúlọláhi sọlọláhu alayhi wa sẹlẹm orí ànábì muhammed sọlọláhu alayhi wa sẹlẹm ọdájú pé orin ńlá ni kéèyàn rà nàbí pàápàá jùlọ ẹni tó bá rí tó sì gbàgbọ́ tọ́wá kú lórí ìgbàgbọ́ ọ̀tara bí òde sàábẹ́ ni. yàtọ̀ sẹ́ni tó bá nàbì sallallahu alaihi wasallam ló gbà ṣùgbọ́n tí ọ̀la ńfààní àti rà nàbì sallallahu alaihi wasallam kọ́dà kó ṣe kọ́ gbàgbọ́ ó sì kú lórí ìgbàgbọ́ kò ní jẹ́ sàábẹ́ àfi kéèyàn jẹ́ pé ó rí ànàbì sallallahu alaihi wasallam kọ́dà kó ṣe pé ọwọ́ ìṣẹ́jú àyà péré ó fi rà nàbì sí sórí ńlá ni pé yẹn ra nàbì kò sọ́nà tá a fi lè fi ra wa tá a fi wé ànàbì tá a fi àwọn sàhábà nítorí pé àwọn òrán ànàbì sallallahu alayhi wa alihi wa sallam àwọn sàhábà ra nàbì wáyé o ìgbà tí sàhábà tó ra nàbì sallallahu alayhi wa kò rí bábù jahal ti ṣe rí kò rí bí Abu báwọn ti ṣe rí torí pé Abu Jahal Abu Lahab àtàwọn kèfèrí kú sórí kèfèrí wọ́n fẹ́ kó ṣe kí wọ́n rà nàbì sallallahu alaihi wasallam wọ́n rí wọ́n wò ní wò tìkàtẹ́gbin ní pé wọ̀wọ̀ wọ̀wọ̀ lọ́lọ́lọ́ràn á ní gbọ̀gbọ́ láéláé làwọn ti kú ní kẹfẹ́ ṣùgbọ́n rírí ìtàwọn Abubakar Umar Uthman Ali Zayd ibn Thabit Mu'adh ibn Jabal Sa'd ibn Mu'adh Sa'd ibn Ubadah. gbogbo àwọn sọ̀hábà ńláńlá yìí àwọn rí ní rírì ti gbàgbọ́ ni rírì ti fẹ́ a àdúpẹ́ fọlọ́n tó jẹ́ ara nàbì àdúpẹ́ fún tó ṣe wá lọ́kàn nínú ọmọlẹ́yìn rẹ̀ tó gbàgbọ́ àtàtà àwọn Abu Jahal Abu Lahab lọ́kẹ́ bíi kókúkókú ní ṣe àwọn ọ̀daràn sáwọn ẹni rè àwọn ọmọ afẹ́ bíi kápẹ́ kùnú nítorí pé ẹ̀dá orí mú mi wọ́n mọ̀ fẹ́ bí kápẹ́ wọn á túfọ̀ yín kínú tàwọn lè bá a dùn nígbà tó ṣe fáwọn ò ní kú láéláé gẹ́gẹ́ bíi ti àwọn bàbá ńlá wọn tí ò torí ẹ̀ ìwọ Zayd ibn òrà nàbì sallallahu alaihi wasallam orí lánàá ẹ̀hìn kìí ṣe irú tí yorùbá ń tanra wọn dànù náà pé tá a bá kú túkà náà bìkín láti ṣe yorùbá wọn làwọn ọmọ ìjọ àwọn ọmọ ẹ̀yọ̀ ni wọn kọlu gángan àti bàtà wọn kọlu alùkìyàm yorùbá lẹ́mu. wọn tún fẹ́ bá rèé pè dálùkìyàm táwọn bá ti rán ànájọ àwọn ọmọ ìjọ àwọn ọmọ ẹ̀yọ̀ ni àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ọ̀daràn èèyàn tó yẹ pé kọ̀mọ̀ fún mọ̀lẹ́kọ̀ọ́ ti rà ọ̀mù ọ̀ á máa jó wọn máa yọ ọ́ <laughs> torí ẹ̀ wọ Zayd ibn Arqam orí ńlá ti ṣẹlẹ̀ sí yín o ẹ̀rí ànábì orí tó pọ̀ ti ṣẹlẹ̀ sí yín ẹ̀rí ànábì sallallahu alaihi wa sallam. tọ́ wọ́n sami'ta haditha o tún gbọ́rọ̀ ànábì ẹ̀rí kọ́ àní àgbọ́rọ̀ ànábì lẹ́nu ànábì sallallahu alaihi wa sallam tààràtà àárí ànábì gan à ń ka ni ẹ bó lórí kọ̀gá jù kòkòrò jù kọ̀gá kòkòrò ni ẹnìkan ni tó ṣe kó rí báyìí rí báyìí subhanallah à ka ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ara rẹ lọ inú èèyàn máa dùn pẹ̀lú pé jẹ́ mùsùlùmí bó tó ń láǹfààní àti rí bó tó orí ńlá ti ṣẹlẹ̀ sí gbogbo ẹni tó rà nàbì orí ńlá ṣẹlẹ̀ sẹ́ni tó gbọ́rọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wa ghazawta ma'ahu orí tó tún ṣẹlẹ̀ nígbà ẹ tún jagun lẹ́yìn ànábì sallallahu alayhi wa sallam ẹ jagun lẹ́yìn ànábì sọ́pọ̀lọpọ̀ àwọn tá à ń jagun tá à ń fanu lónìí tó bá dogun sani jihadi kan dé wàá túlẹ̀ ni ẹlòmíràn mọ̀ kọ́ káì tó bá pẹ́ yà ànábì mọ̀ wá wọn bá ìbá wọ̀tàn níbi tí níbi tí tí tí. níbi tí ń gbìyànjú sí ọ̀pọ̀lọpọ̀ ọmọ àwòkọ́ wọ́tà níbi tí wọ́n gbìyànjú dé. lẹ́yìn anabi wa muhammed sallallahu alayhi wa sallam àìmọ̀gbé ẹ̀ nọ́mbà tó yí ọ́ náà wọ́n ti fún tètè agbáyé anabi lọ́lọ́ wá lọ́dún jẹ́ pé nínú àwọn mọ̀nàfíkì tí wọ́n lọ gun yá tó tù lẹ̀ ká ilé ń fi ọ́ wati? lórí ké ní gbogbo nǹkan di bó ṣe dà náà tó wà ó sínú yóò sínú àwọn ẹni tó yẹ pé tí wọ́n bá sojú wọn tún sẹ́yìn lórí ọ̀rọ̀ Islam ó sì ń bẹ munafiki lásán ni o wọ́n jagun lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam Zayd ibn Arqam ọ̀lànlá mi tún ni wọ́n sallaita khalfa ó tún tò ṣe sọ láti lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam wàlá òrè ńlá ni òrè ńlá ni so àwọn tọ́lọ́wọ́n bá ẹlẹ́dàá tó wù tó sàlẹ́sà pẹ̀lú eléyìí àwa náà bá wọn yọ ọ́ abá àwọn sọ̀hábà yọ tó yà á fẹ́ràn àwọn sọ̀hábà wallahi nítorí pé àwọn gangan làǹbásádọ̀ Islam àwọn ló gbé Islam dé gbogbo ibi tó dé lónìí sọ̀hábà kọ̀bá má gbìyànjú àwa jẹ́ mùsùlùmí lónìí Islam ṣe fẹ́ fi Jaziratul Arabiyya sílẹ̀ kò lè ṣeé ṣe àwọn sahaba ni wọ́n fi ẹ̀mí tí wọ́n sílẹ̀ ìsinmi wọn wọ́n sílẹ̀ wọ́n fi gbẹ́sìn islam wá bá wọn. ọlá ńlá ni kéèyàn ṣe sọláàtì lẹ́yìn anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam. ẹ̀rí nítorí àti tọ́ka sáwọn irú àwọn láì anabi sallallahu alayhi wa sallam sọ pé umratun fi ramadan. تعدل الحجة، إنه رواية تعدل حجة معي عمرة تبا في لدنين رمضان ومن تاكك حج، رواية كان سوكي يودا بياني كي وسي بلوي مع النبي صلى الله عليه وآله وسلم تريد وسي صلاة لين النبي صلى الله عليه وسلم qad laqita ya zaidu khayran kathira wọ́n tún wá rán létí ọ̀rọ̀ tà kọ́kọ́ pé oore ńlá ti ṣẹlẹ̀ sí wọ́n zaidu. ìyẹn ni pé ibi báyìí wọ́n ń jowú rẹ̀ yẹtí pé wọ́n ń sè lára rẹ̀. ọlọ́run bá sọ oore ńlá fún ọ. àwọn òrírù rẹ̀ a máa ń bọ̀ ọyọ̀ yàtọ̀ sí ìlara òfò. Si lára àdánù lọ́pọ̀lọpọ̀ ń gbé ká láwọn àwùjọ tiwa. tí wọ́n máa ń rí tọ́lọ̀ ń sọre fẹ́nìkan àwọn náà lè ti nírú rẹ̀ o àmọ́ tó ṣe pé ní tọ́lọ̀ ń sọre fún wọn ti ròpin tẹ́lẹ̀ náà àwọn ọ̀fẹ́ kírú rẹ̀ ọ̀sẹ̀lẹ̀ sí ẹ̀rí tí wọ́n máa bí wọn ẹ̀rí tí wọ́n máa wá bíi kápò rẹ̀ ń bàjẹ́ ẹ̀rí tó yẹ pé òun lẹ́nu àmọ́ àpò ń jojúmọ́ bí wọ́n bá sọ̀rọ̀ lọ́tàn sọ́bọ̀ orí rẹ̀ náà wọ́n máa parí ẹ̀ sí nítorí ìlara nítorí kéèta kẹ́nìmánì ìmátara ẹni nìkan ìwọ́ra irú ẹ̀ máa pọ̀ láwọn àwùjọ níbi táwọn èèyàn bá ti lẹ́sìn tí wọ́n máa kí Islam gàgàn òsè tó burú kó jowó èèyàn lórí dáadáa tọ́lọ̀ ń ṣe fún pé ah èmi náà fẹ́ dàbí rẹ̀ àmọ́ aburú ńlá ni kò ṣe lára èèyàn nítorí kì í lára kìí sèso orí orí ibú ló máa ń mú wá báyàn kí ni inú ń bí ọ sí bọ́lọ̀ ń sori fọ́mọlà kejì rẹ̀ adúrò ìtọ́lọ̀ ń ṣe fún ọ̀ ńkọ́ èé ṣe tójú rẹ̀ fọ́ sídẹ̀ẹ́ra tọ́lọ̀ ń ṣe fún ọ̀ tọ́wọ́ ayá rangada rangada sí ìtọ́lọ̀ ń ṣiṣẹ́ lòmí. nítorí tí wọn náà bá yajú ẹ̀ dáadáa tó sì gbọ́n irú rẹ tó súnmọ́ lójú tí òjò ríran kú ò wàá rí i pé ìdẹ̀ra tọ́lọ̀ ń ṣe fún wọn nìkan gan kò ṣe kà níbi tó pọ̀ dé. ògì àlọ́ máa ṣe lára sí ká kó túra ká. ọmọ lọ ṣera rẹ léṣe nítorí téèyàn ọba ti jẹ́ni tọ́gbà fọlọ́ wọ́n ń ṣera wọn léṣe ni o ẹ̀jẹ̀ rẹ ọmọ rúrukúrú ìbànújẹ́ ọmọ adorí rẹ kodò ò ní rí dáadáa tó lọ́n ṣe sí ọ ní dáadáa mọ́ wọ́n máa kí ni ọlọ́run ṣe fún ọ àá ṣé ìwọ ló ń pín dẹ̀rọ ọlọ́run ọ̀hún yaqsimuna rahmata rabbik pínpín ìdẹ̀rọ̀ ọlọ́run sí lọ́wọ́ yín ọlọ́run máa ń fẹ́ ní tó bá fẹ́ ní tó fẹ́ ní ìsìn gbígbó bínú sọ́ádẹ́nì bí àwọn ṣíà tí wọ́n gbádùn torí wọ́n ti fọ́ dànù títọ́ba bínú sàábẹ̀ wọ́n lè di sàábẹ̀ lónìí kò lè ṣeéṣe tọ́lọ́jú ò ṣe dá padà wá má ànábì ti lọ ó ti lọ májèmú dídí sàábẹ̀ onáà ní kó wà pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam kódà kó sì fẹ́jọ́ àyà. lẹ́ni tó gbàgbọ́ tó sì kú lórí ìgbàgbọ́ ànábì ti kú ojú tí a lọ máa bínú sàábì wọ́n tún rán Zayd ibn Arqam mọ rán létí ṣùgbọ́n kíyèsí ìtara létí òdodo ni kìí ṣe pé wọ́n ń sọ pé sẹ́ńtì ò ṣe táàbà wá pé àá kí á ló dé àwa rere náà àtàwọn náà máa hùwà bíi èèyàn ti tí wọ́n máa gbé yẹn ṣe tí ò máa gbé yẹn tí wọ́n máa tàn dànù rárá àwọn èsì bẹ́ẹ̀ kò sì sí tán sọ ní ọ̀rọ̀ tán sọ yìí tó lè mú yàn jọra rẹ̀ lójú kò sí nǹkan kan nínú tán sọ yìí tó lè mú yàn náà dó ń kárí mi ṣùgbọ́n àwọn nǹkan tó ṣẹlẹ̀ ni wọ́n sọ fún un wọ́n ní laqad laqita khayran kathira ìwọ zaidu orí tọpọ ti ṣẹlẹ̀ sí ọ rí o láyé yìí tó bá jẹ́ bẹ́ẹ̀ dáhà náà orí díẹ̀ nínú àwọn dáadáa tọ́lọ̀ ti ṣe fún ọ. hadithna ya zaidu ma sami'ta min rasulillahi sallallahu alayhi wa alihi wa sallam báwa sọ̀rọ̀ nípa ìntọ́ lọ́dọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam. eléyìí jẹ́ ọ̀nà kan nínú àwọn ọ̀nà táde sì fi máa yọjú. ẹran kékeré sàn ní ní máa máa bá wa sọ pé mo gbọ́ pànàbì sọ báyìí wọ́n lọ bá wọn béèrè lọ́dọ̀ rẹ̀ ẹ̀yin náà ò ní sáláì gbọ́ nǹkan kan àbí méjì lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ẹ̀bùn àwa náà gbọ́ ìyẹn ni pé nínú ọ̀nà tó dáa jù nínú ìgbésí ayé wa òun náà ní ká sánà ká dolùmọ̀ bàbá wa lè dolùmọ̀ kájẹ́ni tí wọ́n máa béèrè ìbéèrè làwọn wá ṣe yìí ẹni ó sì mọ̀nà láàtọ̀ sọ́ábí lélẹ̀ olùmọ̀ni wọn ò lọ bólódò kan gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ tí máa ń ṣe láwùjọ tiwa nǹkan tó yẹ pé kò láti sọ nípa rẹ̀ torí àti mà nípa aró rẹ̀ kéde wàsá wọ́n á lọ máa bí ẹni tí ọmọ nǹkan kan ń pa ẹ̀sìn ọlọ́run lódo olóòtú ní jẹ́ ọ̀pọ̀ wọn mà yọ máa ṣe àwọn èèyàn lọ́nà torí pé nìkan ò sí tó sọnù tó lè rí nǹkan kan bòyàn bí èèbá sànù èèyàn ò lè jólódo kó wá rí mú tọrọ bí èèbá sòdò sàábì làwọn lọ báyìí ẹjọ́ àwọn máa tara rẹ̀ kẹ́kọ̀ọ́ bí ọ̀rọ̀ nípa ilé tí wọ́n bá wa kàn bọ́ bá dàrú dílé ń jò káfíńtà láàbì. níwájú jẹ́ pé aṣọ tá a ní ṣé yóò tó láti fi dá bùbá àti ṣòkòtò àbí òní ka bàbá télọ̀ láàbì. báwo wá ní tọrọ kí ó tọba dojú sú wa táà ní lọ àwọn tó máa ń pa rẹ̀ tó wá jẹ́ pé ẹni ọ̀kọ́ nípa rẹ̀ lọ́wọ́ máa bi léèrè nítorí táwa fi ẹ̀sìn wa tá a fọwọ́ jábútẹ́ tá a fi mú tó fi wá jẹ́ pé díẹ̀ ẹ̀sìn wa lẹ́nìkan tí wàá máa tú wa jẹ a sì nígbà kan tú wa jẹ nípa nǹkan ilé ayé a ẹni tí wàá ń ṣe bẹ́ẹ̀ kọ́ láròjinlẹ̀ rárá kọ́ láròjinlẹ̀ rárá rárá torí di eléyìí báyìí wọ́n wá bá sọ̀hábẹ́ yìí. fún abilé ó sì túmọ̀ sí pé ẹ máa ṣàpọ́nlé ẹni tẹ́ fẹ́ kọ́ mà lọ́dọ̀ rẹ̀ ẹ̀yin náà ẹ má ka ẹni tó fẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ yín lábò ẹ̀yin olùmọ̀ ẹ rí i pé wọ́n á bá àárọ̀ àlọ́ tí ti ń ibi tí wọ́n ń lọ ni pé sọ kankan fún wa nù tó gbọ́ lọ́dọ̀ ànábì ṣùgbọ́n kéésọ̀ náà ni wọ́n kàn kì mọ́lẹ̀ tí wọ́n ń bá a sọ lẹ́ẹ̀kan náà àlọ́ ni gbogbo tí wọ́n ń ṣe yìí wọ́n wá fẹ́ ṣe ìbéèrè nípa tó ọ̀mọ̀ nínú ẹ̀sìn ọkàn pé ẹnìkan tà pé ó sì ní tọ̀ kọ̀sálámà kò sí kan bá aláwọn abéèrè kan ni alákọ̀ọ́kọ́ àtẹ́ńgbọ́n ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin ló sọ̀rọ̀ apá fóònù lọ́ba tún pé ẹ́ sáfìsì yẹn ni sáfìsì dáadáa mọ́ pàdé mo rò pé yé torí pé ọmọ pé kúkú ṣe fóònù làánà fi lọ kẹ́kọ̀ọ́ wá láti ibi tó ọba wà kọ́ wá béèrè fóònù igan ọ̀sọ̀ pọ̀lọpọ̀ dá láìlẹ́kọ̀ọ́ àdéhìsìyàn ọ̀sọ̀ tó ọba lọ báyàn ní ojúkorojú bá ń sọ wá pé láwọn béèrè kan ìbéèrè alákọ̀ọ́kọ́ à ọ ọ ọ ọ ọ tún ara mu. sọ ìdínú tó fi jẹ́ pé ìmọ̀ tí wọ́n á sá lọ láwùjọ wa ní ìsìn torí pé kọ̀sẹ́kọ̀ kọ̀sẹ́kọ̀ ọ̀tọ̀ ní kí mo mà ọ̀tọ̀ ni mo lẹ́kọ̀ọ́ èèyàn ọba ti lẹ́kọ̀ọ́ òun èrí mà kọ́ nítorí pé tó o bá ti ṣe garagara tó ń hùwà lẹ́kọ̀ọ́ olùkọ́ ò ní fẹ́ kọ́ ọ fọ́ mú àárẹ̀ rẹ ni àwòfà ọmọ àìmọ̀kà rẹ ni ọ̀dà àbí ẹni tí ọ̀tọ̀jú èèyàn náà ní téèyàn ọ̀bá gbádùn ọwọ́ adọ́sítù tàdọ́sítù á pé ní ìmọ̀ bá abẹ́rẹ́ paracetamol lẹ́ máa gún mi ní àbẹ́wò ṣé chloroquine lẹ́ ń lò ní ìṣàbẹ́wò kó sì tí ó yọ ẹ̀mí ẹgbẹ́ abẹ́rẹ́ sí ti o apálẹ́gùn sí o nígbà tí wọ́n ti mọ gbogbo tó ẹ kún ọ̀sẹ̀ kí ló gbé ọ wá ó túbọ̀ sí kọ́ ọba jókòó lé kó kú pẹ̀lú tí ń ṣe ọ̀yọ́ tó bẹ́ẹ̀ náà níbẹ̀ bá ti onọrọ a máa wọ ọ̀ràn ni etí àyèmọkàn rẹ bá gbé ọ dé tó a máa gbọ́rọ̀ yìí ẹ wo ìbéèrè wọn fẹẹ ṣe ẹ wá dúró àlọ adúró àlọ tí wọn ń ṣe ó túmọ̀ sí pé àwọn aṣíwájú rere lẹ́kọ̀ọ́ tó pọ̀ àwọn ẹni tó dé ní ìrọ̀lẹ́ ayé ọ̀pọ̀lọpọ̀ wọn pàdánù ẹ̀kọ́ wọn pàdánù ẹ̀kọ́ ẹni tó kọ́ ọmọ náà ni ọkọ̀ kọ́ sàlám ah, kí ni jẹ́ sàlám ṣé asàlámù alẹ́kùn náà rí sàlá o sì fẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ olóòzọ kẹ́ alẹ́kùn sàlá kò sí wàhálà kò sí wàhálà wọ́n á jọ máa kárí ara wọn mọ́nu torí ẹ̀ ẹ tara àsánà kí èso oògùn ẹ wá dúró ẹ wá sẹ́wọ̀n kékeré sí kí MTN mọ́lẹ̀ àbí Airtel wọ́n wà ní gbàtàn sì wọ́n fọ̀rọ̀ sẹ́nìkan lẹ́nu torí a lè pé méjì mẹ́ta kọ́mọ́ jẹ́ pé nìkan nu wa lọ́mọ̀rọ̀ gbé kalẹ̀ ju àwa yòókù lọ ẹ̀yin ẹ sọ̀rọ̀ kò nídìí agídí ọlọ́run fún àwọn akẹ́jọ àwọn akẹ́ lọ àwọn akẹ́ sáà náà lè sọ̀rọ̀ a nìkan náà lè sọ̀rọ̀ ọba sì fa fáìlì yín jẹ́ kó ní máa lọ lé ni ẹ̀yin wọ̀nyí ti gọ̀ọ̀bà yìí <laughs> ẹni tó gbẹ́ òní ọ sọ̀rọ̀ tó wọ́n wá gbá ṣe gbogbo àlọ́ yìí fún bàbá yìí wọ́n ní ẹ sọ fún wa níjẹ́yìn náà gbọ́ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ẹ wá wo báwọn náà ti dáhùn qala ya ibna akhi ó ní ìwọ ọmọ ọmọ ẹ̀yà mi sẹ́mọ̀kẹ́ni tó dojú ọ̀rọ̀ kọ ní ìsìnì Husayn ibn Sabra oní sọ gbogbo àwọn ọ̀rọ̀ yẹn oní àwọn adalóhùn sàábì yẹn Zayd ibn Arqam ó ní ìwọ ọmọ ẹ̀yà mi ìwọ ọmọ ọmọ àyà mi wàlọ́hì lakọ̀dẹ̀ kẹ́bìrọ̀ sínì mo fọlọ́n búra pé a ọjọ́ ti ń dalẹ̀ mo ti dàgbà tọ́ wàkọ́dù mà ẹ̀hìndì ìgbà tèmi ìgbà tèmi sì ti lọ ẹni pé mo tójọ́ mẹ́ta láyé báyìí. ونسيت بعض الذي كنت أعي من رسول الله صلى الله عليه وآله وسلم mo sì gbàgbé apá kan nínú àwọn nǹkan tí mo sọ lọ́dọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam mo ti gbàgbé rẹ̀ yẹn ni pé ǹda bí mo ti ṣe rí tẹ́lẹ̀ má mo ti gbàgbé fama haddathukum faqbalu. ètí mo bá rí báyìí sọ ẹgbàá ètí mo bá rí báyìí sọ ẹgbàá wà máa la fàlàtù n bá sì rí mú lọ́rọ̀ tí mo lè báyìí sọ ẹ má jẹ mí ń sọ o ètí mo bá rí sọ ní kẹgbà ètí n bá rí sọ ẹ dì mú eléyìí náà yẹ kó ẹ̀ríkẹ́ nìsín tẹ́yìn bá wà ní ọ̀dọ́ ẹ̀yìn ọ̀mọ rò pé bí gbogbo ọjọ́ ayé ṣe máa wà nù ẹ̀ máa wọ kékin báwo ṣe máa pọ́npọ́npọ́npọ́n nu àwọn bàbá kan tó yẹ pé kò sí dàgbà débi kan tí wọ́n á ṣe ń ṣe yọ́nkẹ́ kékeré so kò tí ì mọ̀ pé bàbá òsàdédé ṣe yọ́nkẹ́ yọ́nkẹ́ nítorí bàbá lọ yọ́nkẹ́ láìsẹ̀ so bẹ́ẹ̀ náà ni wọ́n náà jọ kàn ṣebí inú ká sùn ká jì náà ni kásùn kájí kásùn kájí tọ́wọ́n pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní ìsìn náà sọ pé ta ni nínú wa ló lè ti bí ìsárédé jẹ́nẹ́rà láàrin ìṣẹ́jú mẹ́ta ọ̀pọ̀lọpọ̀ nínú yín nìsín ọbẹ̀ ta ìṣẹ́jú mẹ́ta gan pọ̀ títọ́ bá ń gbé ẹsẹ̀ yẹn báyìí ibi tó bá ríran mani lẹ́sẹ̀ rí ọmọdé ẹlẹ́sẹ̀ gàlà so ọjọ́ kan wá ń bọ̀ ní ìsìnkú ọ̀sán fún ọ pé ta lẹ́ni tó lè sáré dé general láàrin wákàtí kan tó ní ẹ dákun gbogbo ẹ̀bùn tó bá wà ń bẹ̀ mo fẹ́ lómi ẹ jẹ́ ìsinmi à bàbá wákàtí kan wọ́n máa gbé ẹ dákun ẹ dákun ẹ fẹ́ pa mí ni subhanallah ìwọ́dọ̀ ẹ̀kọ́ ò lè fò látòkè ní ìsìnkú ọbọ̀ ọ̀lẹ̀ kí nǹkan kan má sí ọ ọjọ́ kan ń bọ̀ ní ìsọ̀fẹ́ fún kọ́tà rondo yìí tí wọ́n tún máa gbọ́ lọ́wọ́ tún mọ owó sí pé bàbá ẹ wo ẹ wo n ò rí mọ́tẹ́ mi <laughs> bó ṣe rí nu ọwọ́ ọ̀gbà tí a bá fi wá lágbára ẹja lò dáa torí kìí ṣe gbogbo èèyàn ní dàgbà débi kò ní lè dá ṣe má ẹni tó bá sì dàgbà débi kò lè dá ṣe má òun ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn ni ọmọ fòrò o tí wàá fi ìhó fìgbà tó lágbára sí lọ́hùn nígbà tó bá di bó ṣe ti lọ́mọ sí náà tó ń tó ara tó ń sọ ara tí ò sí bírèkì mà ẹ̀yin ọmọ tó bá ṣe dùn láàmà yìí ni sọ̀sọ̀ hábà yín kọ́ alẹ́ kan ni ah, ọjọ́ ti dalẹ̀ mo ti gbó so olójú yẹn tí mo lè rántí olójú yẹn tí mo lè rántí ah, ẹni yóò ti dàgbà lọ títí ní ìsìn tó máa ronú pé mo fẹ́ sọ nǹkan kan ok láàrin ìṣẹ́jú méjì sísìn máa sọ ọ wà tì ọmọ ká ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lẹ́ẹ̀kan ẹ bùn wá gbọ́dẹ́pọ̀ parun ilé tí ah, ó sì sápá lórí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ yẹn ṣe máa gbóná jù bá ń lọ torí de eléyìí ká lọ mọ̀ pé a lè máa wà lọ́dọ̀ lọ títí láéláé ọba àmọ́ pajú ọba àmọ́ pọrùn ọba àmà máa wọ aṣọ tí ó jẹ wọn máa wò pé o ti gbó pẹ́pẹ́ ṣẹ́ẹ̀tì yẹ̀yẹ́ ṣòkòtò yẹ̀yẹ́ oná lọ ń wọ̀ kápọ́n lè máa pe ọlọ́mọdé ẹ̀dọ́ àti dàgbà ti dàgbà kàlẹ́ndà ń rí di kàlẹ́ndà nìkan sì ṣe dájú kó tó kú yọ máa rí di náà ni eléyìí jẹ́ bó ṣe jẹ́ kódà gan ìwádìí fi hàn wá ìdí tọ́pọ̀lọpọ̀ èéfi dárúngbọ̀n sí ni kí wọ́n má mà lárúgbó ìwádìí tún fi hàn wá pé ẹ̀yin mo rò pé ìfura àwọn èèyàn kan wà ní ìsọ pé lójúmọ́ wọn máa dán rí ni ẹ̀yin òfura tí wọ́n máa dán tí gbogbo tí wọ́n dàbí ti gorí máa pa tí wọ́n máa wọ́n tún ní para kan tán máa fi sí yẹn pé tí irun funfun bá ti ọkọ́ má bàa rí ojoojúmọ́ ni wọ́n máa parí wọ́n sá máa máa kéèké irọ́ lásán irọ́ lásán tó bá tún yá tẹ̀kẹ́ ń fa bàá mú láì pọ́rú làwọn Ògbómọ̀ṣọ́ gbogbo èèyàn lẹ́kẹ́ wọ́n máa fa bàmú tó tí kò ń sọ ọmọ Ògbómọ̀ṣọ́ àbí òye yín so lẹ́bàá rí tí imú rẹ̀ ṣe kàn báyìí pé a ah, ah, ọdún Ògbómọ̀ṣọ́ ní èdè bẹ̀ ó ti dàgbà ní ẹ̀ kọ́ wa máa lò para gẹ́gẹ́ àwọn ẹ̀kẹ́ dání láti àkéne tí yóò ẹ̀kẹ́ bá ti fa bàmú kò sí dọ́gbọ́n sí ma ẹni tó ti dàgbà ti gbó torí ẹ̀ kéèyàn máa tanra rẹ jẹ́ pé ajẹ́ para yìí ń tọ́jú ẹ̀mí àṣedànù ni wọ́n pè torí kí ara òun ń lọ bíi pé yóò gbóná ni ẹ̀mí rẹ yẹn ọlọ́run mú lára rẹ níjọ́ tó bá kú sara lásán. nítorí pé innaka birruhi la biljismi insanu ẹ̀mí olómọ ọmọ ajé èèyàn kì í sara lásán torí tó kù bá ku ara rẹ̀ náà nílẹ̀ yìí ẹ̀mí ló kù lára rẹ̀ tọ́ ọlọ́nkọ́ ọlọ́run ẹlẹ́dàá wa kó bá yọ́nú sí àwọn sàhábà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam bàbá yìí wá قام رسول الله صلى الله عليه وسلم يوما فينا خطيبا بماء يدعى خما بين مكة والمدينة قال النبي صلى الله عليه وسلم عندي دلاني واني جاك لاني تنبا واصر ندي أمي كتوان كوني خما لاني مكة المدينة لومي فحمد الله وأثنى عليه النبي في أقوى فولون أفعي wa wa'adha ó ṣe kìlọ̀ wa dhakkar ọ̀ràn wa létí thumma qala lẹ́yìn rẹ̀ lànàbì sọ pé amma ba'd lẹ́yìn wa gbàna ala ayyuhan nas ẹ tẹ́tí ẹ gbọ́ wọ ẹ̀yìn èèyàn fa innama ana basharun èmi ò jẹ́ nǹkankan bí ẹ bá ṣèyàn lásán gẹ́gẹ́ bíi tiyín yushiku an ya'ti rasulu rabbi fa ujib ó kú fẹ̀rẹ̀ tí ìránṣẹ́ ọlọ́run tọ́lọ̀ máa rán láti lọ gbẹ̀mí àwọn ẹrú rẹ̀ tásìkò wọn bá tó ó kù fẹ̀rẹ̀ kó dé wá bá mi tó bá sì dé wá bá mi ń jẹ́ pé rẹ̀ náà ni nítorí pé tọ́jú ọkú bá pé èèyàn ń lọ náà ni walan yu'akhkhira Allahu nafsan idha jaa ajaluha ọlọ́run bá kì í lọ ẹ̀mí kan lára tọ́jú ọkú rẹ̀ bá pé gbogbo àwọn tá a ọjọ́ wa ni ò ti pè é gbọ́jọ́ bá pé ẹ nǹkan kan bẹ tá à ń bá lọ àti parí ìwọ kú kọ́ lọ́ bàbá wa la bẹ́ẹ̀ sẹ́ wà lọ́ wa la ànábì ń kọ́ alẹ́ kọ́nu o ìyẹn ni kíkọ́ kálukú tètè máa di ẹrù rẹ̀ ẹ má máa tanra yín dáhùn pé ọmọdé là wà ọmọdé ni wà àìmọye ọmọdé ti ń kú ànábì ń kọ́ àwọn àlùmọ̀ rẹ̀ lẹ́kọ̀ọ́ wípé ẹ má tẹ̀ bàtí ayé kọ́ wá rí pa yíya yíya yíya yíya sán iná lẹ́kàn fojú sí ẹ ti gbàgbé ibi tẹ́ ń lọ ojú ọ̀nà lásán nílé ayé yìí. tí ìránṣẹ́ olúwa ẹlẹ́dàá mi bá dé malakul maut bọ́lá máa rán láti gbẹ̀mí ẹni tí ó gbẹ̀mí ẹ̀ kò lè dé kí n má dáhùn ó ti yá ó ti yá náà ni àwọn anábì ọlọ́run wọn yé sẹni tí máa ń takùtọ lọn Ọlọ́run bá lásìkò kú wọn tó ó tó náà nù tó ti kíkọ tẹnitọ fẹ́ kú anabi ibrahim aleyhi salam nígbà tí màlẹ́kà kú wa bá ọ sọ fún ọlọ́lọ́ ní kí mẹ́mì rẹ wá anabi ibrahim ní sí ọ̀mẹ́ni tó ń bá sọ̀rọ̀ ni ìbá anabi ibrahim náà ni èmi khalilu rahman èmi tọ́lọ́wọ́n bá fẹ́ dé góńgó tó sì mẹ́mi náà fẹ́ dé góńgó tí ò sáyé kan nà ọkàn mi má láti nífẹ̀ẹ́ nǹkankan bẹ́ẹ̀ mọ́. à ah, màlẹ́kà kó a sọ pé ṣé khalilu kan yẹ kó sá fún khalilu rẹ̀ ọba ah, jẹ́bẹ̀ máa mú mi lọ. anabi <laughs> musa aleyhi salam nígbà tí màlẹ́kà kú dé ó ní ọlọ́run ní kí n mẹ́mi rẹ̀ wá anabi musa aleyhi salam inú bí débi kó kó ìfọ́tí fún màlẹ́kà kú kẹ́bí sọ wánú sàhíì ó kó ìfọ́tí fún ojú yọ sẹ́wọ̀n ké ọkọjà ìbínú ordinary nítorí nìsín òpin tí wọ́n bá lágbára pọ̀ gbáyà létí iná ẹni kó ju ọ̀pá kànákànná wáyà láàrin ìṣẹ́jú márùn-ún ìkáì ọwọ́ sìmẹ́ǹtì lọ́wọ́ yìí anabi musa alayhi salam gbá màlẹ́kà kú ní etí ojú sì yọ ikú ni bí kí wọn náà kẹ́nìkan sọ fún ọ pé ní bọ́ọ̀fẹ́ bọ̀kọ̀ kù ní sùn tí wọn gan bá gbà mọ́ lè kọ́kọ́ kú ṣáájú rẹ̀ wọ́n lọ túfọ̀ fáwọn èèyàn lásán pé bàbá wọn kú ó ń gan ọ̀rá àbúrò kú wọ́n lù wọ́n fẹ́ pa fún wa ní sọ sọ fún wọn pé ẹ kù ní ká tó kú wọ́n ló kọ̀kọ́ tó báyìí ni màlẹ́kà kú ló mú ẹyin jù rẹ lọ fọlọ́ ọlọ́run tó ti máa ń tọ́sẹ̀ lọ ọlọ́run bá bá dẹ́yìn jù padà lọ́sọ̀ bá nàbì Musa pé ó kù náà <laughs> so ìlọ́fà ló fi jẹ́ pé àwọn Yorùbá ẹ̀ràn káwọn ọ̀pọ̀lọpọ̀ gbẹ́sìn yìí kan tàwíìlì tí Yorùbá ṣe láàrin wọ́n ní sẹ́yìn pé màlẹ́kà kú la gidi sẹ́yìn pé ìsọkúsọ ni ẹ wípé torí tó bá nù ó mú yàn lọ kò sí tó lè ṣe ọlọ́run ní kí màlẹ́kà kú tún padà lọ kó sọ fánàbí Musa pé tó bá yẹ pọ̀ bá fẹ́ kú ni iye ọdún tá a tún gun ọ̀ sí onáà ní kó gbé ọwọ́ rẹ lé ara wọ màlúù iye irun màálù tí ọba gbé àtẹ́lẹwọ́ rẹ̀ léwu a fi bùn ọ lọ́dún kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan sí i síbẹ̀ sì mọ̀ pé tẹ́ ẹ bá mú àtẹ́lẹwọ́ yín tẹ́ ẹ bá gbélé ara arun ara màálù ọlọ́run lọ́mọ yẹn hundred thousand irun tọwọ́ kan bẹ̀ ẹ wá dúró ẹ̀bùn tọ́lọ̀ tó bùn sọ́bọ̀ ọ̀fẹ́ kú ni ó tún ládùúrọ̀ ọdún alẹ́ musa sọ fún màlẹ́kà kú ó ti mọ̀ màlẹ́kà tó àkọ́kọ́ tó gbá létí wọ́n ní kó mọ̀ pé màlẹ́kà kú tó ráwòrán èèyàn ló gbé wa so ó wá sọ fún màlẹ́kà kú pé tó ń bá wa lo adúrò ọdún tí wọ́n fi kun yun fóun kí ni ó tún padà ṣẹlẹ̀ wọ́n ló kú náà ni ah yá máa mú mi lọ láti sùn eléyìí túmọ̀ sí pé anábì ń kọ́ wa lẹ́kọ̀ọ́ nínú súnà anábì sallallahu alaihi wasallam náà hadithi wá tí ó jẹ́ pé ọlọ́run fún anábì lẹ́sàsà. nígbà tọ́jọ́ kú rẹ̀ pé sọ́gbà láti kú ni àbọ̀ fẹ́ kú anábì ah, ní ila rafiqil a'la ẹ máa mú mi lọ báwọn alábàárìn tó ga jù àwọn atalẹ́lẹ́ yẹn wa man yuti'i Allaha wa rasula fa ulaika ma'al ladina an'ama Allahu alayhim minan nabiyyina was-siddiqina wash-shuhada'i was-salihin wa hasuna ulaika rafiqa àwọn ànábì Ọlọ́run àwọn ẹni òdodo àwọn tó kúkú ṣẹyídì àwọn ẹni rí á àwọn eléyìí lọ rẹwà lẹni téèyàn máa bá rìn tẹ́lẹ̀ tánàbí wa fi sàláìdì níta sọ pé ar-rafiqil a'la ar a'la àwọn alábàárìn tó jẹ́ pé wọ́n ga jù inú wọn ni ẹ máa mú mi lọ. So, anabi wa sallallahu alayhi wa sallam fi hàn wá pé òun ó kú àbí nǹkan tó wá yà wá lẹ́nu pa àwọn ń tọ̀rí kọ àwọn olódò ẹgbẹ́ tí wọ́n máa jánu tí wọ́n máa fánu pé ànábì òkú ńbọ lọ́wọ́ wà wá fẹ́ lọ rà nàbì wà sá àbẹ́yàn fẹ́ lọ rà nàbì àtẹnudọ́ tó bá rà nàbì wọ́n máa ju wọ́n máa yọ ni àti lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ànábì gbogbo wa rà nàbì wọ́n ní à ah, torí kò sẹ́rì kan tó sọ pé ànábì ti kú olódò ni ọ́ torí pé ọlọ́run sọ pé innaka mayyitun wa innahum mayyitun ẹni tí ó kú ni wà nábì sallallahu alayhi wa sallam gbogbo àwọn wọ̀nyí náà ti kú. wa ma ja'alna li basharin min qablika al-khuld afa sáájú wa nábì sallallahu alayhi wa sallam àwọn ọ̀pọ̀ àkọọ́lẹ̀ nìkan rí kò sì ṣẹlẹ̀ wípé yóò ṣẹlẹ̀ sẹ́nìkan lẹ́yìn rẹ̀ náà rí wípé yọọ máa sẹ̀mí gbére kése láìsí sẹ́tì wọ́n bá wá kú àwọn làwọn máa bẹ láéláéláé tí wọ́n á fi kú dẹ́rù bọ̀ ikú òsínú tí wọ́n máa fi dẹ́rù báyàn ìwọ tó ń fi kú dẹ́rù báyàn èyí bàbá ẹ̀ ti kú ìwọ tó ń fi kú dẹ́rù báyàn bàbá bàbá rẹ̀ dà ìwọ tó ń fi kú dẹ́rù báyàn bàbá bàbá bàbá bàbá bàbá rẹ̀ dà irọ́ rẹ̀ láé láwùjọ bí tó tí wọ́n bá ti dúdú iná ni wọ́n máa fẹ́ ń pọ̀ ọ́ pàtàkì ọlọ́dà ni wọn náà máa sá kójókójó máa sá kíjokíjo ó ti lóun ọ̀pọ̀ ṣé ìyá rẹ̀ lọdẹmí ẹ tó fi dẹkùn wọn pọ ẹnìkan ò sí tó lè pààyàn sínú rẹ̀ ó dùn nítorí pé tó lè dùn nù ní kó náà mọ kù èbó náà padà kú so kí wọn lọ achieve you achieve nothing o tún sórí ibú ni wàá gbà láti ayé ń bì dálùkì yàmà torí ẹ̀ ìgbà tí wọ́n fi kú dẹ́rù bá nàbì Muhammad sallallahu alaihi wasallam àwọn pa àwọn pa àwọn pa ó ti bẹ́ẹ̀ bá pa lẹ́yìn ọmọ abẹ láéláé ẹ̀yin náà kúkú ní ibẹ láéláé tó kí wọ́n á ní wàhálà ìgbà tó lọ́nà ẹlẹ́dàá ti wá fi hàn pa nàbì òkú ọlọ́run tó ní wa ma Muhammadun illa rasulun qad khalat min qablihi rusul afa in mata aw qutila inqalabtum ala ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين Muhammad sallallahu alayhi wa sallam kò jẹ́ nǹkan kan bí ìbá fi ọ̀kan nínú àwọn aránṣẹ́ Ọlọ́run tó ṣe pé àwọn aránṣẹ́ ti lọ ṣáájú tiẹ̀ àrùn tó ṣe àwọn àtìnú sí òun náà ṣéjì Muhammad sallallahu alayhi wa sallam bá wá kú àbí wọ́n ti ẹ̀ pa sẹ́wọ̀n á torí rẹ̀ sọ pé èèyàn ò ṣe ìsìláàmù mà ah, Muhammad ló ní ìsìláàmù ni ẹ̀yin náà máa kíyèsí ẹ rí i pé gbogbo àwọn sáńpè lẹ́sìn sáńpè lẹ́sìn wọ́n fi tì sáré èèyàn wọ́n lè sọ pé àwọn ń ṣe ẹ̀sìn búdà búdà ẹni tó dalẹ̀ wọ́n lè láwọn ń ṣẹ̀sìn kìrìsìtánítì kìrìsìtánítì wọ́n fi ń tọ́ka sí pé nìkan o òun náà ni Christ wọ́n fi tì sọ́dọ̀ rẹ̀ ìgbà tí àwọn aláìlórí lọ́wọ́ wọn tí wọ́n gbìyànjú láti pe Islam ní Muhammadanism àwọn náà wọ́n tẹ́ kó tó di kó wọ́n panu mọ́ islam ẹ̀ ṣe muhammadanism alislam ni alislam ẹ̀ sì rí kẹ́nu yorùbá náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àkókò máa bi tán ti rí wọ́n ní màlẹ́ làwọn ń ṣe ní ti nínú àwọn tó jẹ́ pé wọn ò tiẹ̀ máa kí ó wo ogún tipátipá lẹ́bi nìkan tí tún pé islam ní màlẹ́ àbí ẹ̀kọ́ ni. so nítorí pé islam ni islam kò sí àmọ́ ah, tí ń jẹ́ màlẹ́ ìmàlẹ́ báwo kí ni jẹ́ bẹ́ẹ̀. tọ́ tẹ́lẹ̀ yìí bá yé wa a jẹ́ wípé ọlọ́run ẹlẹ́dàá wa ó ti fi hàn wá pànàbì yóò ẹ wá ní kò sọ pé ó ti kú ẹ gbọ́dọ̀ ṣé àyà tó sọ pé ó ti kú ẹ̀yin lọ́lọ́run sọ kalẹ̀ ni lẹ́yìn ikú ànábì ọlọ́run sáà sọ àyà kalẹ̀ fún ànábì kánábì ó tún kà fún wa kó sì máa sọ pé ó ti kú abẹ́rẹ́ nǹkan mọ́ torí di eléyìí bẹ́ẹ̀ ni ó kí tọ̀rí kọ wí nánu torí èèyàn ò lè jó tọ̀rí fi jẹ́ súfí nínú olódò nítorí pé ti sọ pé nínú súfí ò béèrè o bá fi lè béèrè wọn lò ní ṣoríire tẹ̀sán tó bọ́ọ̀lù yóò sì wá mà ìbéèrè náà sì ní kọ́kọ́rọ́ wọ́n sì ń tọ́ bá wà lọ́dọ̀ ṣéwù rẹ ọ̀gàn bí òkú ni tọ́ba ń sọ fún ṣéwù pé but èmi ń wò pé àwọn nǹkan tẹ̀ ń ṣe ìfà ó ń bùkátà láì à àjẹpọ̀ ọ̀ ẹ̀ ṣe tọ̀ríkọ̀tọ̀ dànù tọ̀ríkọ̀tọ̀ da bí òkú yọ wà bọ̀rọ̀ gidi lọ́dọ̀ ṣéwù nítorí bá wù yẹn fi mí ṣe. torí di eléyìí ànábì wa ti kú sallallahu alayhi wa alihi wa sallam anábì ní tí ìránṣẹ́ olúwa mi bá dé láti wá mẹ́mìí mi máa tẹ̀lé ni o wa ana tarikum fikum thaqalayn èmi máa fi nǹkan méjì ńlá lẹ̀ fún yín nǹkan ńlá méjì máa fi lẹ̀ fún yín. awwaluhuma ọ̀kan nínú méjèèjì ni kitabullah alukur'an ẹ̀dì alukur'an ni mo lọ́wọ́ méjèèjì ẹ má bá alukur'an ṣeré jàmá tírà ọlọ́ọ̀ni tọ́lọ́ ń sọ̀kalẹ̀ ká ẹ lè bá a mànà alukur'an yìí orí ńlá ni o ilé ìtọ́lọ̀ ń ṣe fáàlù ń ma wa nítorí pé ó yàtọ̀ gédégédé sí gbogbo tírà mi ìtọ́lọ̀ ti sọ̀kalẹ̀ ṣáájú lábala pé ọlọ́run ló sọ ọlọ́run ní sọ yàtọ̀ sáwọn òwe tó ti síwájú yẹn a fún àwọn ẹni tá a sọ̀kalẹ̀ fún sọ́ni. So ẹ̀yin náà rí mẹsẹ ṣe wọn ò rí sọ wọn tọwọ́ bọ̀ ó di pé ti bánábàásì kọjọ ti lúkú ti lúkú ọjọ́ ti mátíù ti mátíù ọjọ́ mákúùsù kátó abẹ́sì johanna allahu akbar tó ọlọ́run ọba ẹlẹ́dàá wa ṣàánú wa púpọ̀ pẹ̀lú alukurani alápọ̀nlé yìí anábìíní ká mójútó ká dìímú ká mójútó ká dìímú ká máa ké ká máa kà á ká máa gbọ́tuma rẹ̀ ká máa gbàgbọ́yé rẹ̀ ká máa lò ó kọ́ lára wa kí kàn ṣe pọ́ ọmọ kọ́ alukur'ani ká àní rí yín kẹ́ gbé alukur'ani àti dẹ̀mbà lọ fi ṣàdúrà àwọn àni ànábì tí ní ká mójútó alukur'ani tá mójútó nu kẹ́ ẹ sọ́ di tẹ́ máa fi jẹ̀bà rárá o àbí kẹ́ ẹ alukur'ani dàgbò bí àgbò bá ẹ wa wá fọ́ọ̀mù kìí ṣe àmójútó àlùkùránì mu àbí tó bá ti gbá àlùkùránì ta gbá àlùkùránì ń kíìsì rẹ̀ nu ẹnu rúnrún ẹgbẹ́ lómi ti fọnu káyìn nìsín láti kó tó di wípé òjò bẹ̀rẹ̀ àwọn ń kíìsì kùránì àlùkùránì ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ wọn ò ní bẹ̀rù ọlọ́run wọn bá já wẹ́lẹ́ wẹ́lẹ́ wẹ́lẹ́ wẹ́lẹ́ síbi títí ń wẹ̀ níbalùwẹ̀ rẹ̀ ni wọ́n á lórí wọ́n nítorí tí ti ń lórí báwọn owó rẹ̀ wọ́n máa pọ̀ sí olórí ibú. A'udhu billahi minash shaitani ẹlòmíì ní kó mú ewé fi nù dí owó rẹ̀ wọ́n máa pọ̀ olórí ibú. sẹ́lẹ̀ ni àmójútó tó wá ní kẹ́ ní Abe àbẹ́yìí tó ṣe wọn làwọn fẹ́ fodidi alukur'ani àwọn tó fẹ́ fi ṣe gàrí tírafà alukur'ani àbẹ́rẹ́ nǹkan mẹ́ wọ́n á já alukur'ani odindi kan wọ́n á gbé lọ sọ́dọ̀ ìyá tí fẹ̀rọ lọ́ta wọ́n á láwọn fẹ́ kọ́ bá wọn lọ òun dàbí àgbàdo tí wọ́n máa fẹ̀rọ lọ́ta fi gbìyànjú lọ ó ti wá gbé lọ sọ́dọ̀ èèyàn bíi méjì mẹ́ta ẹ̀rú gba àwọn kékeré lé alukur'an a ẹ̀dá kan ẹ̀ má kó bá mi ìyá kan ló ń wá jẹ́ pé òun sábàyàgbà pé wọ́n lọ kò sí nǹkan tí ó ṣe sẹ́wọ̀n pé àwọn olórí ibú tẹ́lẹ̀ náà orí ibú ju orí ibú lọ gẹ́gẹ́ lọ́n sọ pé èdè ń bà á tà àṣìkọ́ha ẹni tọ́jú lórí ibú jù nínú àwọn èèyàn Nábì Sọ́ọ̀lẹ̀ òun lọ para fún mi òun ló síwájú ẹja lọ pa ìyá yìí lọ́ba sì gbà lùkùránì lọ́ba dànù ẹ̀rọ ọlọ́run ọba agbára ọlọ́run ti bọ̀ wọ́n dà sínú ẹ̀rọ gbogbo eyín ẹ̀rọ sì wọ́n dà lẹ̀ báyìí wọ́n <laughs> dà bí wọ́n ti wọ́n gbé àpáta kó òkúta wọ́n sọ sínú ẹ̀rọ tó bẹ́ẹ̀ ni gbogbo eyín ẹ̀ wọ́n dà lẹ̀ ìgbà náà nìyá wa rí a ẹ bá tèmi jẹ́ o ẹ̀rọ tí mo fi ń jẹun <laughs> wọ́n lè sẹ́ ma pé ẹ̀rọ tó fi ń jẹun ni ọ̀daràn ọ̀fẹ́ lu alukurani alukurani wa lọ eléyìí kèé eléyìí ò sínú pẹ̀ mójútó alukurani jama àbí kẹ́ ẹ máa hàn kẹ́ ẹ máa di mára àbí wàá di ha mára pé à alukurani bẹ́ lára o tẹ bá sùn lọ́gbẹ́ kò lè mú o <laughs> so gbogbo orú àwọn eléyìí kọ́ ni pé ẹ mójútó alukurani ẹ kàn jẹ́ babaláwo lásán alukur'ani tó yẹ kẹ́ tẹ̀lé alukur'ani tó yẹ kẹ́ gbàgbọ́ alukur'ani tó yẹ kẹ́ máa kíkẹ́ máa kà kọ́ máa jẹ́ ládàá fún gbogbo gbà ọ̀pọ̀lọpọ̀ mójútó وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا Ànábì ní wọlọ́n àwọn èèyàn mi wọ́n ti sọ alukurani di ń tá sọ sí pàkó wọ́n yìí kà wọ́n ti ń yàn lódì a'udhu billah Ànábì ní fihi al-huda wan ìmànà àti ìmàlẹ̀ wà nù alukur'an ìmànà àti ìmàlẹ̀ wà nù alukur'an ibẹ̀ ni kẹ́ ẹ máa wá dájọ́ lọ ẹ má wá lọ sí kóòtù kọ́kọ́kọ́kọ́ ẹ má sì wá lọ sí kóòtù tàwọn olóyìnbó ibi tí wọn bá ti ń fa alukur'an yanjú aáwọ̀ ẹni kẹ́ ẹ máa gbẹ́jọ́ yín lọ ṣebí mùsùlùmí lẹ́yìn pera yín kí ló dé tó tún á jẹ́ pé ìdájọ́ ojú dúdú lẹ̀ ń fẹ́ islam náà dà afa hukma al-jahiliyyati yabghun wa man ahsanu min Allahi hukman li qawmin yuqinun. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ìlú oníyàwó ń sẹ̀wọ̀n ọ wá gbé lọ sí kóòtù kọ̀kọ̀kọ̀kọ̀ lọ́dọ̀ àwọn baálẹ̀ àwọn wá ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ wọ́n á ní àlàájá ẹ̀yin là ń bá wí o ọkọ yín lòun ọ̀fẹ́ yín má <laughs> subhanallah so sẹ̀rí àti ń bẹ́lẹ̀ wọn ní lọ bíi bàbá kan ìyàwó làwọn ti ń bẹ ní ìsìn láti nineteen seventies ni bàbá kan dé ní oníkan lọ́ba gbéwèé fún un àbí wọ́n fi ìwé ránṣẹ́ láti kóòtù kíkọ́ kọ́ pè lẹ́jọ́ pò wọ́n fẹ́ máa gbọ́ àwọn adé kóòtù wọn á ní ọ̀dájọ́ wa nítọ̀ ọkọ yín ló wọ̀fẹ́ yín máa o kí lẹ rí sí i ìyá wa ní ah, bàbá kọ̀ òun èmi ọ̀kọ́ o tọ́ adájọ́ tó ń bá tún dájọ́ sí i wọ́n máa ń dájọ́ sí i ẹ̀yin ọ̀rẹ́ yìí lẹ́nìkan wá tàyà lólobó pé ṣẹ̀ríà ń bẹ̀ wọ́n gbé lọ ṣẹ̀ríà àfi bọ́kọ̀ ọba dáhùn lọ́la lóko tó bá pé kóòtù kọ̀kọ̀kọ̀kọ̀ tó ń ti lọ fọlọ́pàá mu ni yóò dáhùn òun lẹ́kẹ̀ wọ́n bá máa yanjú rọ́ eléyìí túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ Islam gan ò sí lára àwọn irọ́ ni lókè ńgbà tí sẹ̀ríà ò ti lọ́lọ́pàá wọ́n á pè ọ́ ṣebí orí rẹ ló kún wọn fẹ́ bọ́ fa wọ́n sì fẹ́ bá yín fi tàlùkùránì yanjú rẹ̀ ọ̀wá nínú àtàwọn bàbá yín lẹ́yìn ò fi yanjú ẹ̀ èyí ṣé fàràbàbà rẹ náà fẹ́ yàwó ńjọ́ tó fẹ́ tó fi jẹ́ pé lè má mú ní so yìí lè má mú so yìgì tí wọ́n fẹ́ kí baálé ọjà baálé náà sì tó lè já yìgì tí lè má mú so nítorí gbogbo ní ti islam bá ta kókó kò sọ́bẹ tó lè já àfọ́bẹ islam ìdí nu tó fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tán láwọn lọ kọ́kọ́ ní kóòtù kan kóòtù kọ́kọ́kọ́kọ́ kan tó lọ gba lébẹ́lì kan wá pé àwọn ti já yìgì fi lébẹ́lì búrẹ́dì ni gbogbo pépà yẹn má wò ó sẹ̀ kan ẹlòmíì ni ti ọlọ lọkọ kejì ọkọ kẹta ó sì ti lọkọ tiẹ̀ sẹ́wọ̀n kí zina ní bá kà irú rẹ̀ wọ́pọ̀ láwọn àwùjọ wa kò sì yẹ kó rí bẹ́ẹ̀ ẹbí mùsùlùmí làwa anábì ní ìmànà àti ìmàlẹ̀ ń bẹ́ẹ̀ nú alukur'an téèyàn bá gbọ́ alukur'an yìí tẹ́ ń bá ń kà ẹ dákun kí ni ìṣòro náà tó lè wà nínú ìgbésí ayé yín tọ́lọ́wọ́n bò ti yanjú nú alukur'an kí ni gánà ti ń dojú sun yín tọ́lọ́wọ́n bò ti yanjú nú alukur'an ẹ̀yin náà ìwọ́wọ́ ní ìsinyìí ọ̀rọ̀ nàìjíríà kọ́lọ́mbà tó ńgbà tó dàrú dàrú wọ́n ṣe òfin ṣòfin wọ́n ṣe constitution rọ́ títí títí amendment adjustment ẹ̀ẹ́dínníkan revision àbí òye níìsì àtúgbọ́ pé yíbò gan yíbò yíbò onítún pariwo ní ilé ìgbìmọ̀ asòfin pé ah let there be sharia in this Nigeria <laughs> subhanallah ńgbà tó sún ọ náà ká gbogbo òfin rọ́dà aláìsè yìí kò mú nǹkan kan wá. Ah, ah, wọ́n wá wò pé òkè chukwu <laughs> ìwọ lọ sọ pé lẹ́bi abisẹ́yà ah, tọ́ba ẹ̀kọ́ ní òmù fíìsì wa kí wọ́n á lu gbogbo ìta aláàbẹ̀ yìí wá. Allahu akbar torí di eléyìí báyìí òdodo pé méjì jẹ̀mẹ́ kí ló ń ṣe wọ mùsùlùmí ti wọ òfófin ọlọ wọ òfófin ọlọ ọ̀kan ó ní wàhálà náà pẹ̀lú ìyàwó ẹ̀ ọkàn lọ́kọ́ tún bí kání ọkàn lọ gbà wíwá ní kóòtù kọ̀kọ̀kọ̀kọ̀ pé òjò kọ yàwó ìgbà tí wàá lò kọ yàwó yàwó náà ti lọ kóòtù tó ẹ̀mẹrin ti ń bá lọ ìgbà tí ìwé wọn á tẹ ìyàwó lọ́wọ́ tí ìyàwó lọ́wọ́ ní ìgbà ìyàwó á wá ṣẹ̀ríà ìgbà tí ìyàwó á dé ṣẹ̀ríà wọn á ránṣẹ́ pé ọkọ ọkọ náà wá wá wọn ní kí ló dé àbá tí gbogbo yẹn bá tiẹ̀ ń sá fún tọ́lọ̀ irú yìí kọ́ lọ yẹ kẹ́ ẹ máa sá fún tọ́lọ̀ lọ́wọ́ ni ẹ̀ ọ́ ní wá ṣẹ̀ríà o torí tó ń bá wá ṣẹlẹ̀ o mọ̀ pé ẹ máa bẹ omi àbẹ́bí tó ń lọ wò ní bẹ wọn kàn fún wèké àdì ha Allahu Akbar tí wọn náà sì mọ̀ pé báwọn eléyìí bá láwọn já igi yín rọ wọn já ó sì yẹ kó máa rí bẹ́ẹ̀ a sì pera á mùsùlùmí ìsìláàmù náà sẹ́nu pé ìsìláàmù yẹn ń gbà sọ ń fàtà àbí Ibrahima lọ́sọ̀ọ́ di mùsùlùmí ni ọlọ́mọ ẹ̀jẹ̀ àìmọ́ ìfàtà ìtí ọ̀wọ́ náà àìmọ́ Ibrahima tí ò ní wà lìjẹ́ náà nígbà tó yẹ pé kò sí lọ ó kọ lásán lọ́kàn gbé arí ẹran hárahára so ìsìláàmù ní kó o sojúṣe o sojúṣe bó ló ṣe jẹ́ mùsùlùmí eléyìí túmọ̀ sí pé kùdìẹ̀kùdìẹ̀ wa pọ̀ nídìí ọ̀rọ̀ alukur'an wàláhi lónìí mélòó la ké nú alukur'an ọ̀rọ̀ ọlọ́ọ̀mà ni sẹ́ńgbà tá a bá rí sáré làá alààyè ní máa kí alukur'ani alààyè wọn máa kí alukur'ani sílé títí ọgbọ tó fi yíwà padà kìí sọkú lọ́lọ́run sọ̀kalẹ̀ fún láà sọ pé ẹ tàbáraka ẹ jàmá kí la máa ké fún àwọn òkú ni ó kúlùkúlù aláwọ kọ àwọn òkú ni ó kùrìsíwù àwọn <laughs> àwọn ẹni tí wí àwọn tí wọ́n sì jẹ́ irú ròǹbọ̀rùn àwọn náà ń bá gbé àti ọlọ́run á sọ súrátùl múlùk ó fáwọn òkú ni. Suratul Ikhlas sáwọn òkú lọ́sọ̀kalẹ̀ fún Ayatul Kursi sáwọn òkú lọ́sọ̀kalẹ̀ fún ẹgbàdì ti kàn. anabi sallallahu alayhi wa sallam ó ní ẹnikẹ́ni tí máa ń ké Ayatul Kursi lẹ́yìn gbogbo sọ̀láàtì kọ̀ọ̀kan nǹkan kan ò ní di lọ́nà láti wọ àlìjánà àfikún. nínú rìwáyà mi wọ́n ṣe àlékún wípé àti kul huwa Allahu ahad sókù ní ọ̀mọ̀ká torí ẹ̀ làwọn olùmọ̀ọ́mọ́ sọ pé àlàyé lọ́lọ́run sọ àlùkùránì kalẹ̀ fún àfi bẹ́yìn ti wá sọ ọdún di òkú báyìí wọ́n lè pe ẹ ṣe yàtìláka ni àbí àlùkùránì àbí dàláìlù kí ni jẹ́ dẹ́ dàláìlù ni ọmọ kanú àwọn ọmọ tí wọ́n á kí ó ní àlùmọ̀dínà òun ní dàláìlù tí wàá máa sọ ọ sẹ́yìn pé tí a bí díà náà ni so dàláìlù khairati ló ń wá àwa ní kí ni dàláìlù khairati olówó ni owó ni dàláìlù owó ni dàláìlù khairati yàtọ̀ sí bí díà táwọn kú kà ó. akramakumullah ẹ jáde alukurani mu dáadáa ẹnì pé lónìí àti alukurani rárá ọ̀pọ̀lọpọ̀ nu àké kí la fẹ́ fi ṣe àlọ́ wo làwọn nísìn ilẹ̀ ló tún ti sú yìí kálukú ó tún sùn kò ní ké lèmáàmù gan nǹkan iná zálínà ò ń bínú olóòtú gùn jù lásùbà àbẹ ókè kí ni lèmáàmù alẹ kàtínú òní bí o àsùbà ara wa iná zálínà ò fi laylatul qadr ó lè mọ́gbà sẹ́jú méjì olóòtú pọ̀ jù áà iná àtọ́ iná wà ńlẹ̀ nǹkan iná zálínà ò. ìjọba fàtọ́ pọ̀lọpọ̀ ìfidé mọ́sálásí oníṣọ láti ti gùn jù wọn ti sọ pé mọ́kàlá wà ó sì fẹ́ wà lìjánà abanilọ́kànjẹ́ fọ́pọ̀lọpọ̀ èèyàn wo iye wákàtí tá máa fi sèrègbè tá máa fi sèrànù báwa ti ṣe jókòó yìí ní sàǹgbọ́rọ̀ lọ sàǹgbọ́rọ̀ ànábì sallallahu alaihi wasallam ọgọ́rùn èèyàn bẹ búkà búkà búkà ní ìsìtàn mọ̀ gogoro lọ́nà ní ìsìnmórí táwọn kan tò àfi bí ìgbà tí àwọn ọmọ iléèwé ń forí korí tá ń fi kún lukùn kọ́ra wọn wè wọn á rí sẹ́ńgbé tọ́ḿbìlà jáde la ilaha illallah abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀. alukur'an nígbà táwa ti mọ̀ pé islam làwa fẹ́ sí àwa sì mọ̀ pé ibi tí ọlá tiwa wà nù ẹ jẹ́ ká ṣe sàn-án sàn ẹ jẹ́ àmọ́ alukurani ní gidi kama máa ké ká máa kà á nítorí pé tá a bá fi lè kú ká lè rọ́nà lọ ẹ rí i pé wọ́n ẹsẹ̀ wa pọ̀ gan ọ̀ràn tá à ń dá lójoojúmọ́ ti pọ̀ jù kí wọ́n á la ní dáadáa tí ó pọ̀ ju àìdá tá a ṣe lọ tá a fi rà lìjẹ́ náà wọ̀ tá a bá máa kí alukurani ká máa wí gbólóhùn àfọ̀mọ́fọ́lọ́hùn kí lẹ rò kó lè mú wa tẹ̀wọ̀n níṣẹ́ eré ju sẹ́ bú lọ tó bá dijọ́ gbin àlùkìyàmà kò ní fẹ́ sí fọ́pọ̀lọpọ̀ wọ́n wo iye rọ́ọ̀fù tó fẹnu wà lónìí wo iye ọ̀rọ̀ ọlọ́rọ̀ tó sọ wo èèyàn tó bàjẹ́ olọ́lọ́dọ̀ ọlọ́run gbogbo ẹ̀ náà lọ san iṣẹ́ rẹ̀ wọ́n èdì fún wa iṣẹ́ rẹ̀ wọn náà á lọ sí wà á máa wò lápá abi tó ń ti náwó nàkúnà máa wo bówó ṣe ń wọlé wọn náwó tó tí ì rí tó ní rí lẹ́yìn ọdún kan owó tó sì fi dí gbèsè òsì tó ọ ń fọwọ́ ara rẹ̀ kó sì mara rẹ̀ ni àwọn sẹ́ẹ̀rì rẹ̀ ọ̀lọ́ títí ìwọ yìí kan náà ló sì ń hùwà ọ̀daràn tọ́pọ̀ rẹpẹtẹ dáadáa rí kò tó dí àìdáa rẹ̀ ámọ̀sibọ́sí pé yóò ṣẹ́kù dáadáa díẹ̀ fún ọ tó fi wá wà lìjẹ́nà sàkànfẹ́ wà lìjẹ́nà náà lásán ni àbí ìtọ́ ga jù nú àlìjẹ́nà ló wà ìtọ́ ah, ga jù nú àlìjẹ́nà lànàbì ni ká máa tọrọ. iṣẹ́ tá a wá sí tí ó gbé wa wọbẹ̀ tá a mójútó a mójútó wàláhì í máa dùn mọ́ ọmọ Yorùbá kó máa sọ̀rọ̀ lọ́rọ̀ gan kì í dùn mọ́ wọn kó wọ́n ṣe àṣírí ládágbà bí í máa dùn mọ́ wọn kí wọ́n sàmà sọ̀rọ̀ ọlọ́rọ̀ àwọn òfin lọ́mí ń dá sí eti lẹ́bẹ̀ẹ́ tí wọ́n pọ̀ gan láàrin wa gbogbo eléyìí kú má wọ́n fi máa mú ládàá wa nì wọ́n máa gba ládàá fẹ́ni tá à ń ni wọ́n máa gba ládàá rẹ̀ fẹ́ni tá à ń bàjẹ́ ni ọ̀nà wa dà tá a fi rọ́nà lọ́njọ́ gbẹ̀ndàlùkìyàmù torí ẹ̀ ọ̀dọ́wọ́ wa ó ọ̀dọ́wọ́ alukur'an àmàkè. arafi kan lada mẹ́wàá ẹ wòye lada tí yẹn gbà lórí bisimilahi rahman rahim etí òsì túmọ̀ pé tó ń fi ahọ́n rẹ fi sáwọn èèyàn ládàá wípé iṣẹ́ rẹ tí mo ní pọ̀ ju gbogbo eléyìí lọ́yà olórí ibu lágbájá kọ́dọ̀ olórí ẹ orí ibu ń sàn ni. <laughs> so èèyàn máa sọ dáadáa rẹ nítorí kó o lè bá lọ́jọ́ nìyẹn o. فخذوا بكتاب الله anabi ni adi tiri ọlọ́run ọba mu wasitamsiku bihi ẹgbàá mu dáadáa fahatta ala kitabillah zayid ibn arqam wala nabi sallallahu alayhi wa sallam gba wa nyaju nípa alukur'ani wọ́rọ́ gaba fi ó sì wá lójú kòkòrò nípa rẹ̀ tó ma qaal lẹ́yìn rẹ̀ la nabi wa sọ pé wa ahlu bayti nkẹlẹ́ kejì tí mo pè ní nǹkan tó tóbi wọn lé nǹkan tó tóbi méjì màfílẹ̀ fún mi. alákọ̀ọ́kọ́ la alukur'an ẹlẹ́ẹ̀kejì làwọn ará ilé mi udhakirukum allah fi ahli bayti wọ́n rán yín létí ọlọ́run nípa àwọn ará ilé mi ẹ bẹ̀rù nípa àwọn ará ilé mi udhakirukum allah fi ahli bayti ẹ bẹ̀rù ọlọ́run nípa àwọn ará ilé mi wọ́n rán nípa àwọn ará mi. bónú sábúra ó wá sọ fún Zayd ibn Arqam wípé wọ́n mẹ́n ahlu baytihi ya Zayd àwọn àtàwọn làwọn ará ilé ànábì tá ànábì ní ká bẹ̀rù ọlọ́run lórí wọn. alaysa nisa'uhu min ahli baytihi ṣé ṣe bá àwọn ìyàwó rẹ̀ nù àwọn ará ilé rẹ̀ ni wọ́n wà àwọn ìyàwó ànábì qala nisa'uhu min ahli baytihi àwọn ìyàwó rẹ̀ ń bẹ nù àwọn ará ilé rẹ̀. ولكن أهل بيته من حرم الصدقة بعده ṣùgbọ́n àwọn ará ilé ànábì làwọn ẹni tó pé ìwọ ni fún wọn lẹ́yìn ànábì láti máa gba sàrà wọn gbọ́dọ̀ gba sàrà wọn gbọ́dọ̀ gbé làkàtù wá fún wọn kí wọ́n gbà. qala wa man hum Husayn ibn Sabra ó tún fi Zayd ibn Arqam léèrè pé àwọn táwa nínú àwọn ará ilé ànábì làwọn ẹni tí sàrà dé wọ̀ fún un qala hum alu ali wọn làwọn ará ilé ali tẹ́gbẹ́ ni wọn láti rí alḥasan àti alḥusain tẹ́lẹ̀ النبي أرى لي àwọn ọmọ ànábì ará ilé ànábì so ṣùgbọ́n àwọn ẹni tó jẹ́ àwọn èèyàn èèyàn bàbá ànábì àwọn náà ni wọ́n tún wọnú àwọn ará ànábì alu ali. àwọn aráàlú Ali ibn Abi Talib radiyallahu anhu sẹ́bẹ̀ mọ̀ pé Abu Talib ẹ̀gbọ́n ni fún bàbá anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam òun náà ló sì bí Ali òun jẹ́ alágbàtọ́ fanabi sallallahu alayhi wa sallam fún gbàgbọ́ ọ̀rọ̀ anabi wa sallallahu alayhi wa sallam náà dàgbà òun náà tún jẹ́ alágbàtọ́ fún Ali fún ìgbà púpọ̀ fún ìgbà àwọn aráalé àlì torí lè jẹ ọmọ ẹ̀gbọ́n bàbá ànábì ajẹ́pẹ́ àti àlì àti ànábì wa muhammed sallallahu alayhi wa sallam ọmọ tẹ̀gbọ́ntàbúrò ni wọn ọmọ tẹ̀gbọ́ntàbúrò ni ànábì àti àlì wa alu aqil bákan náà àwọn aráalé aqil aqil kò yàtọ̀ sí àlì ibìkan náà làwọn méjèèjì ti jáde. òun náà bẹ́ẹ̀ náà ni jaafar jaafar náà kò yàtọ̀ sí ali ibì kan náà ni gbogbo wọn ti jáde ṣùgbọ́n àwọn eléyìí bó tilẹ̀ jẹ́ pé àwọn ọmọ ẹ̀gbọ́n bàbá ànábì ni wọ́n àmọ́ àwọn adá yàtọ̀ nípa pé wọ́n ṣe islam alhamdulillah torí ẹ̀ mùsùlùmí lọ́mọ ìyá rẹ̀ o ẹni ò ṣe mùsùlùmí kì í sọmọ ìyá rẹ̀ tọ́wọ́ á lọ́ọ́ jàjàngbìlà fún káfìrì mùsùlùmí lọ́mọ àyá rẹ̀ wọ mùsùlùmí wà áàlù abbas àti àwọn aráalé abbas torí pé abbas ibnu abbas ibnu abdulmuttalib ó jẹ́ àbúrò bàbá anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam síbẹ̀ sì mọ̀ pé abbas náà padà gba islam adúpẹ́ fọlọ́n qala kullu haula ó ní gbogbo àwọn wọ̀nyí o hurima sadaqa ẹni wọ́n ṣe sàrà gbígbà sàrà jíjẹ léèwọ̀ fún àwọn lára ilé ànábì sallallahu alaihi wasallam mo béèrè ṣé gbogbo àwọn eléyìí náà ni sàrà jíwọ̀ fún sàábé Zayd ibn Arqam dámi lóhùn ní naam ó ní bẹ́ẹ̀ ni torí àwọn alára alẹ́ ànábì sallallahu alayhi wa àdìsí tó tẹ̀lé lẹ́yìn wọn látọ̀dọ̀ ibn Umar radiyallahu anhuma wọn náà gba látọ̀dọ̀ Abubakar as-Siddiq radiyallahu anhu mawqufan alayhi wíkọ̀rọ̀ Abubakar ni kìí sọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam annahu qaal Abubakar sọ pé orúkọ́bù Muhammadan sallallahu alayhi wa alihi wa fi ahli baytihi ni pé ẹ àmójútó ànábì ẹ ṣàpọ́nlé ànábì ẹ ṣàpọ́nlé ànábì lára àwọn ará ilé rẹ̀ ẹ má ti torí pé ànábì kú kẹ wàá máa fàbùkù kà àwọn ará ilé rẹ̀ ẹ má ti torí pé ànábì ti lọ kẹ máa wá sí àwọn ará ilé rẹ̀ bó bá ti ṣe wù yín alimami Bukhari ọlọgbẹjáde eléyìí fi hàn wá ó ti ṣe jẹ́ pé àwọn ará ilé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam agbọ́dọ̀ pọ́n wọn lé agbọ́dọ̀ jẹ́ ní tó so yìí pé àtàbùkù wọn nítorí pé ẹni tó bá ṣe dáadáa sí wọn nítorí ìfẹ́ tó ní sànàbí Muhammad sallallahu alayhi wa sallam ló fi lè dáadáa sí wọn ẹni bá sì fara ni wọn àmọ́ kí fífara ni wọn nǹkan tó ṣe pé yóò bí ànàbí sallallahu alayhi wa sallam nínú ni ẹni bá sì bí ànábì nínú ó sì nǹkan bínú sọ́lọ̀ kọ́lọ̀ ẹlẹ́dàá wa kó ṣàánú wa àwọn ará ilé ànábì sallallahu alayhi wa sallam wọn ò parun wọn ò parẹ́ wọn ṣẹ́kù láyé títí dòní nítorí pé àwọn agbọn àwọn àrọmọdọ́mọ ànábì sallallahu alayhi wa sallam tí wọ́n ti jáde kò dájú pé parun àwọn náà ń bí ma lọ nínú ẹ̀rí tó mú àmọ́ báwọn òun náà ni al-mahdi mahdi tí ó dé nígbẹ̀yìn ayé yóò wà lágbọn alhassan ọmọ ali síbẹ̀ sì mọ̀ kí ali lọ́kọ fatima fatima náà ló bí alhassan àti alhussein látara àrọ́mọdọ́mọ alhassan tọ́jọ́ ọmọ ali. iná ni Mahadi ó ti jáde anabi Sọlọlọ alayhi ti fi hàn wá pé Mahadi yomina ahlul bayt inú wa ni Mahadi ó ti jáde àwa ará ilé anabi nínú àwọn ará ilé anabi ni Mahadi ó ti jáde àdúgbò ẹfọlọ ìbá wa jẹ́ pé àwọn ará ilé anabi ti parun bóò ni Mahadi ó sì wá jáde torí ẹ̀ ló ti jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ àyè láyé ara àwọn tí wọ́n lè máa pera wọn lára alẹ́ ànábì àbùkátà ká máa bá wọn jiyàn ká máa já wọn rọ́ nítorí pé ibi wọn bá ti bíyàn náà ní ìpìlẹ̀ yàn ìjára alẹ́ ànábì kò sì gbéyàn wà lẹ́jànà láì jẹ́ gbéyàn jẹ́ mùsùlùmí tó sin lọ́n tó tẹ̀lé tà ànábì sallallahu alaihi wa alihi wasallam torí ànábì náà lọ sọ pé man baṭṭa'a bihi 'amaluhu lam yusra' bihi nasabuhu ẹni tí iṣẹ́ rẹ̀ bá sọ dèrò ẹ̀ tọ́sọ di agbépò ibi tó ti jáde kò lè sọ dára wájúwájú torí ẹ̀ ara lé ànábì wà wọ́n sì wà lọ́pọ̀lọpọ̀ àyè pàápàá jùlọ àwọn tá a pè lárọ̀ọ́mọdọ́mọ ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọ́n wà lọ́pọ̀lọpọ̀ àyè wọ́n ti fọ́n kálí ayé àwọn míì wà tó yẹ kí wọ́n ń pera wọn lọ́ màálù bọ̀ míì àwọn ẹlòmíì wà tó yẹ kí wọ́n jọ màálù bì kan kí ẹ bó ṣe jẹ́ pé àwọn tí wọ́n ń pera ọlọ́mọlẹ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam ní Saudi lónìí a máa ń pè wọ́n ní aṣurafa ọ̀kan nu wọn yóò máa jẹ́ asharif ọmọ lágbájá asharif lágbájá ọmọ lágbájá asharif so ìyẹn nípa àwọn ẹni àpọ́nlé tí wọ́n jáde láti ilé ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n sì mara wọn dára wọn gan so ẹsìn mọ fún Lárúbáwá <clears throat> àwọn máa ń sọ ìbí wọn tí wọ́n sọ pé òun ọmọ bàbá báyìí ni bàbá báyìí òun náà jọ ọmọ bàbá báyìí bàbá yẹn náà tún jọ ọmọ bàbá báyìí títí wọ́n fi kà á dọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam láwọn Lárúbáwá ti wà á ti wọn tẹ́wọ̀n káwá ti wà ẹ̀ èèyàn mélòó nu alólè dákọ̀ àwọn bàbá bàbá rẹ̀ lórí bàbá karùn-ún alẹ́ máa gbá àtùnkùn dà lọ́lé lọ bí bàbá wa bàbá tún bí bàbá rẹ̀ bàbá rẹ̀ lè kórè ẹlẹ́kẹta lọ́nà tó lárúbáwá máa ṣírò gbogbo ẹ̀ lọ́n tiwọn ni tó eléyìí jẹba àmọ́ ká sọ pé sẹ̀rífù kan bẹ nàìjíríà ó ṣeéṣe wàlẹ́kìn àwọn àlọ́ àti rọ́kàn wà tí wọ́n máa ń lọ́ mọ́ ọ́n la pé iná ìjó wọn wọn náà lè lọ gbé stóòvù wá nísìnyí kó lóun lè jókòó lórí stóòvù ẹ dáná sí pé náà ní jò àti òpin náà wọn pa àwọn ará ànábì ni wọn jẹ kó náà lẹ́yìn tí wọ́n pè láfíríkà bíi eléyìí ọjà bó ti ṣe jẹ́ mẹ́rin ọlọ́run ọba ẹlẹ́dàá wa kó ní bàbá wa ṣe alaikum as-salat àti at-taslim fanabi wa muhammad sallallahu alayhi wa sallam alaikum ìyọ́nú fáwọn sàhábà anabi wa muhammad sallallahu alayhi wa sallam alaikum ìkẹ́ fáwọn olùmọ̀ ẹ̀sìn islam tó ẹ pé wọ́n tẹ̀ ẹ̀sìn islam ká wọ́n sàlàyé ìmà fún àwọn mùsùlùmí láti ṣàǹfààní tí wọ́n sì kú lórí dáadáa tó tẹ̀lé tọ́lọ́ àti tànàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam àwọn akúrúntù náà tá a dé nígbẹ̀yìn ayé wọn lè dà kọ́ sànù wa kọ́ má dà wá dára wa wọ́n ràn wá lọ pẹ̀lú màálà àlùbáríkà kó ti wá ní ẹni tí wọ́n máa fi tọ́ máa ṣiṣẹ́ kó sàlékún màálà àlùbáríkà fún wa. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك wọn nígbà tí islam nígbà tí dáadáa sáwọn òbí wa òbí sùlùmá jẹ́ mùsùlùmí ogun wa dé ogun ẹ̀sìn téèyàn lọ gba yọ̀ǹda lọ́dọ̀ ọ̀rọ̀ òbí tó jẹ́ káfíìrì káfíìrì ò ní fẹ́ kọ́ lọ jagun so nǹkan tí ọba pàtàkì pé kéèyàn gba yọ̀ǹda rú rẹ̀ lọ́dọ̀ òbí tọjẹ káfírin lèèyàn lọ gba yọ̀ǹda lọ́dọ̀ rẹ̀ yàtọ̀ sírú jihad ẹ̀ka fún rògbò ẹ̀ ti lọ jihad wọn kèsì kẹ́ gba yọ̀ǹda lọ́dọ̀ tẹ́lẹ̀ náà islam tí wọ́n ń ṣe sódùn mọ́ ìjọba sí. wọ́n lè jẹ́ ọjọ́ kan wà nínú ọjọ́ ayé àbí nínú ọjọ́ ọ̀sẹ̀ téèyàn ò ní súnmọ́ ìyàwó rẹ̀ tí ò jẹ́ pé ìyàwó ń sin nǹkan oṣù. Ah, lóbìnrin máa ń sin nǹkan oṣù.